Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa ọmọ tó bá wọlé ẹ̀kọ́ mu filẹ̀ o oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé mu filẹ̀ ń group of schools ní ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ kéwà kọ́gboyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn sound qualitative Islamic and Western education competency in Arabic language daily Quran memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home economics safe laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, báwùsí dọ́dọ̀ the rè. Muslim ìfẹ́lódún ìjóbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá Road, Adébọ́lá Street, beside Àlàáfíà Bread Bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yé ètò wa ètò alimuflehun èyí tílé ẹ̀kọ́ muflehun schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí ẹ̀ka iléèwé yìí muslim tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́hún gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ ẹ tó fi lè ń gbóhùn wa ọlọ́run jẹ́ ká jọ sórí ire ayé àtọ̀run o kó o gbà lẹ́sìn lọ́wọ́ gbogbo wa a tún ti dé lóru èní pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa láti ilé ẹ̀kọ́ muflihun ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àyọkà láti inú alukur'an níbi tí akẹ́kọ̀ọ́ wa Anas Rashid Hashim tí yóò ti ka Kùránì fún wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ilayhi yuraddu ilmus sa'ah. وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذنا كما منا من شهيد ọlọ́run jẹ́ kí àwọn ọmọ yìí kan ṣoríire o má kan gbàgbé mọ̀ àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa bìnrin míì rahima abdulgani kó ka àdìsí fún wa. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam al-muslim akul muslim rawahul bukhari wa muslim. Translation The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him, said, A Muslim is a brother to another Muslim. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One. It emphasizes true Islamic brotherhood. Two, Muslims should not fight one another. Three, Muslims are brothers to one another irrespective of gender. Ọlọ́run bá ní wo gbogbo àwọn ọmọ yìí kò jẹ́ kí wọ́n wúlò. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, eléyìí ni part six apá kẹfà ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì tá à ń bá a lọ. A fẹ́ lo apá méjì péré sí i. Òun láfi wá sọ àtàhàdìyàt wàlúhùlù ọ̀rọ̀ albaitul muslim wa tahadiyatul ma'asiro là ń bá lọ muslim home and contemporary challenges apá márùn tá a ti fi sọ̀rọ̀ arara mánéèjì ẹ̀ báwọn aṣọ lò lórí tó bó ṣe yẹ kẹ́ bí mùsùlùmí orí ṣùgbọ́n ẹbí mùsùlùmí fọwọ́ rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ̀ takora wọn ìyẹn la ṣe ń pera wa ṣàkíyèsí bí gbogbo wa ṣe ń gbìyànjú nínú rọ̀mọ́dọ́nà tó ń lọ yìí pé a fẹ́ jẹ́ ni ọlọ́run a fẹ́ kí ilé wa náà jẹ́ ilé ẹni ọlọ́run ẹ̀yin mùsùlùmí òdodo báwo ẹ ṣe ń lọ sẹ́ ẹ wá ń gbógun ti àwọn ìpèníjà eléyìí tó ń ja ilé yín níjọ́ tí ò sáàwẹ̀ táwẹ̀ bá lọ tán ẹ mọ̀ tó gbógun ti àwọn ìpèníjà yìí kí léyìí ó lè jẹ́ ilé mùsùlùmí òdodo àáfàá láwọn ìpèníjà yìí pọ̀ ẹ jẹ́ ká mú kéékèèké tóra tó fẹ́ sọ kí ni ojútùú ọ̀nà àbáyọ tí Islam wá sí. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpèníjà yìí ni atahadiyatul akọ̀díyà àwọn ìpèníjà tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo ìpèníjà tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo irú ìpèníjà yìí tóun fẹ́ ṣe ni wípé a nílé mùsùlùmí òdodo kọ́ ìmọ̀n àlálí ìmọ̀ọ́nì àsọ́díkìlà àmì wàlà àkídà àlì ìsìlámíyà àsọ̀hìyà a nílé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ilé tá a mọ lórí ìgbàgbọ́ tó jẹdò lórí àdìsọ́kàn tó dáa ṣé wọ́n rí pèníjà eléyìí òun ló fẹ́ ba ìmọ̀ọ́nì wa jẹ́ òun ló fẹ́ sọlé mùsùlùmí di ilé tí wọ́n ó ti máa kírun tí wọ́n ó tún ní òòfà ń bẹ̀ ilé tí wọ́n ó ti máa gbà àwẹ̀ tí wọ́n máa lọ ájì lọ múra tí wọ́n máa pẹran léyá tọ́lọ̀ wọn wà fún wọn ní ọmọ méjì ìbejì tí wọ́n tún máa sọ̀rọ̀ ìbejì tí wọ́n tún máa ṣe ẹ̀wà ìbejì ilé eléyìí ò lè jẹ́ lé mùsùlùmí irú ìpèníjà kò fẹ́ gbógun ti. ìgbàgbọ́ òdodo wa yìí òun lẹ́ẹ̀rí lé mùsùlùmí wọn ò tún ní ọ̀sán yìí tí wọ́n máa dọ́gbọ́n wá nǹkan lọ́dọ̀ rẹ̀ ilé mùsùlùmí ara àtọ̀níjà tálákọ̀ọ́kọ́ tà ń yanjú lọ yìí àtàhàdìjátùl àkọ̀díjà ilé ìwà rílé mùsùlùmí mi wọ́n wà á so nǹkan kọ́ ẹnu gbogbo ilé tó bá ti ń so nǹkan kọ́ pé ń àsọ̀rọ̀ yìí òun ni ọmọ sọ àwọn òun ni òní jábúrò ń ṣe àwọn ilé mùsùlùmí eléyìí ti bàjẹ́ ìpèníjà kan ti dojúkọ wọn ìyẹn la ṣe ń sọ fún wa pé ká lọ ọmọ ànílé mùsùlùmí fẹ́ ara àpèníjà tó ń dojúkọ tó fẹ́ kó bá ìmọ̀ọ́nì ìyẹn ọ̀sọ́lé mùsùlùmí di ilé tí wọ́n ti máa lọ ilé yẹn ń wò báwọn náà ó ti lọ ọmọ wo fẹ́ báwọn náà ó ti máa pọ̀fọ̀ táwọn náà ó ti máa wárí fún nǹkan mi lẹ́yìn ọlọ́run irú ìpèníjà yìí ọ̀nà tó ń gbà wá pọ̀ ṣùgbọ́n ẹja gbọ́yé o kírú ẹ̀bẹ́ ilé wọnú ilé kan kí gbàgbọ́ òdodo wọn fi mẹ́ẹ̀ á ilé mùsùlùmí yẹn mà ti wó kódà bó ṣe kòláàsì ó derùkù ni ọlọ́run jọ̀ọ́ sọ àwọn ilé wa o àǹfààní ẹlẹ́kejì àtàhàdìyàtù tàlímíyà wàsàkọ̀fìyà ṣé orí ẹlẹ́kejì òun ló gbógun ti ọ̀nà tá a fẹ́ gbà kọ́ ìmọ̀ àtọ̀làjú fẹ́ rélé nìkan àtàhàdìyàtù tàlímíyà wọ́sàkọ̀fíyà ó tó didi tọ́píìkì tá a lò ẹ́písòdù mẹ́wàá tá a ní parí ẹ̀ kí ni tẹ́lẹ̀ ìgbógun ti ọ̀nà tá à ń gbà kọ́ ìmọ̀ ọ̀nà tí mọ̀ ọ́ gbà dára wa ọ̀nà tí mọ̀ ọ́ gbà wúlò fún wa àtọ̀làjú ìgbé irú challenges ìpèníjẹ́ eléyìí ọfẹ́ sọ ọ̀nà tá a gbà kọ́ ìmọ̀ di èyí tí ó takòtò náà èyí tí ò ní jẹ́lé wa kọ́ jẹ́ ilé mùsùlùmí bíi kí làwọn eléyìí kó sínú nínú ọ̀nà ìkẹ́kọ̀ọ́ ìsìláàmù ọkùnrin àti obìnrin ẹ máa jókòó pọ̀ ẹ má fojú wò pọ̀ mi èké ni wọ́n ìyẹn la fẹ́ sọ fún wa sẹ́ ànílànà ẹ̀kọ́ kò sí tó burú kọkùnrin ó jókòó lọ́tọ̀ kóbìnrin ó jókòó lọ́tọ̀ ká ẹ má jẹ́ káwọn ọmọ yìí kan ti máa àyàrá wọn kọjá pé ibi tá ti ń jókòó nìkan ọmọ rí òòrùn kejì ara àwọn ìlànà ẹ̀kọ́ ìsìláàmù ọkọ̀ wà lélẹ̀ pé kò gbọ́dọ̀ sí alixtila intermingling of sexes kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ara ti ń jẹ́ sìnà ọmọ ẹ lọ láwùjọ tọ́jọ́ pé àwọn ọmọ kéékèèké gan àwọn ọmọ tí wọn èèfẹ́ yọ lójú ara táwọn náà ti donísìnà ọ̀nà tí wọ́n ń gbà kẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ wọn di ọ̀tá ọlọ́run ọ̀dàlẹ̀ mùsùlùmí rú ẹ wò Islam afẹ́ kírun mọ́sálásí ọkùnrin níwájú obìnrin lẹ́yìn kò gbọ́dọ̀ sí dábùdápọ̀ afẹ́ ṣènáwó afẹ́ ṣe súná ọmọ ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀ kò gbọ́dọ̀ sí dábùdápọ̀ tọ́ílẹ̀tì tọkùnrin lọ́tọ̀ tóbìnrin lọ́tọ̀ gbogbo àwọn nǹkan ìtúrí bẹ́ẹ̀ láwọn ilé ẹ̀kọ́ ó ń gbógun ti ìlànà ẹ̀kọ́ wa ìlànà ẹ̀kọ́ ìtódébi pé bò làwọn ọmọ ṣe ń múra ara àpèníjà kan nìyẹn àwọn ará àwọn ọmọ mùsùlùmí tí wọ́n láwọn fẹ́ bíúdi muslim home àwọn ọmọ ń lọ ilé ẹ̀kọ́ aṣọ tí wọ́n ń wọ̀ lọ sábà kírun zuri ìran àìlà ọmọ ń bá àwọn ọmọ iléèwé iléèwé sábà ti ń ṣe bí afterno class lesson asiri náà tó máa bá wọn ń bẹ̀ àwọn ọmọ obìnrin ọ̀wọ́ aṣọ aṣọ bọ́ńfò aṣọ tí ọ̀balẹ̀ kírun wọn ò lálàáfíà àwọn ọmọ ọkùnrin wọ́n wọ̀ níta tí ò bo ojúgun wọn gbogbo aṣọ tí ọba bojúgo tọkùnrin bá kírun ọlọ́run ní gbàrún rẹ̀ ẹni léèwé mùsùlùmí ọ̀rọ̀ kan ẹ̀yin náà ẹ jẹ́ káwa náà ṣe àwọn àtúnṣe gbogbo léèwé mùsùlùmí tọ́jọ́ pé sẹ́ẹ̀tì àwọn ọmọ ẹni náà ó ti dìbò ń fò ṣèbá ẹlẹ́sìn lẹ́fẹ́ ṣe ẹlẹ́fẹ́ káwọn òbí lọ́wọ́ lórí bí wọ́n ṣe bíúdì muslim home ìjásọ yúnífọ́ọ̀mù yín tí ò ti tako muslim òògùn báyìí ẹ wá jẹ́ àwòtọ́ lọ́hùn ẹ má wo nǹkan ní ìdùtọ́ lọ́hùn lọ ẹ dáwọn ọmọ ọmọ òwò aṣọ tó balẹ̀ ẹ̀yin mùsùlùmí tá ẹ nílé ìwé ẹ̀yin náà ṣètò ó jẹ́ pé láwọn iléèwé yín kò ní í sí intermingling of sexes gbogbo orú àwọn nǹkan yìí àwọn ìpèníjà ni ọ̀rọ̀ sílábọ̀ọ̀sì àti kọ̀lùkúlọ́ọ̀mù ńkọ́ kí ni táǹkà wọn ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ teachers ọ̀rọ̀ Islamization of knowledge ó kan ẹ̀yin náà lódodo nílùú tiwa a fi ní àjọ tí wọ́n ń ṣètò curriculum táwọn ọmọ ó lò kí ló dé tẹ̀yìn ò lè fi àwọn ìlànà ẹ̀tọ́ ọlọ́run kún nígbà tí wọ́n bá ń kọ́ àwọn ọmọ nínú fífíìkì nínú social studies wọ́n fẹ́ kọ́ wọn ní ọ̀rọ̀ polygyny káfẹ́ kọjá ìyàwó kan wọ́n wàá sọ wípé advantage wọ́n lè sọ mẹ́ta disadvantages bíi méjìlá ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ lófin ẹ wá sọ pé aburú ẹ̀ lọ́pọ̀ ju dáadáa lọ ọ̀tá ọlọ́run lẹ́ẹ̀jẹ̀ bá ẹ̀ lè jẹ́ ni ọlọ́run. gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká gbìyànjú ìpèníjà tí ń bá àwọn ọmọ lórí ìlànà tán fi ń kẹ́kọ̀ọ́ ó kàdánwò bá wọn ọ̀rọ̀ kúrò láwọn iléèwé àdáni ìjọba kílùú yìí ó lè máa tòrò káwọn ọmọ ẹni ọlọ́run lè máa pọ̀ gbogbo iléèwé lọ́gbọ́dọ̀ máa kọ́ ọmọ lẹ́sìn kọ́kọ́ àwọn ọmọ ní islamic studies ẹ sì jẹ́ ọjọ́ táwọn títà tí ó kà àwọn ọmọ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kìí ṣe títà tó fẹ́ kọ́ ọmọ ní islamic studies kí ò lè ka jísù àmọ̀ fáwọn ọmọ tó sì jà sí fáwọn súrà kan nu jísù yìí ọ wà nínú syllabus kí ò lè kọ́ ọmọ láti ìsìn náwà kọ́ yanjú àwọn ọmọ tí ò ní ìlànà ẹ̀sìn tó bá dolórí lọ́la ó lè làwọn náà ya agbọ́dọ̀ mójútó ìlànà curriculum sílábọ̀ọ̀sì táàbì káwọn ọmọ kí ó sọ lédìlé ẹni ọlọ́run kí ò ní sọ àwọn ọmọ di ọ̀tá ọlọ́run tó bá di ọ̀la ilé kéwú kọ́ ọ̀rọ̀ tó délé kéwú náà ọmọ tá a ní ọ̀lọ́ kéwú kó lè dà áfà kó lè dẹni ọlọ́run ẹ̀yin àfà náà ọ̀rọ̀ kàn yín ìjẹ́ ọ̀nà tẹ̀ ń gbà káwọn ọmọ sẹ́yìn go ò ti dalé mùsùlùmí rú báyìí ṣé ń tọ́ yẹ ká ẹ̀kọ́ ọmọ lẹ̀ ń kọ́ ọmọ tí èsè bí wọ́n ṣe ń sáàgùn lẹ̀ ń káwọn ọmọ tí èsè bá a ṣe lè fi wákà gbowó lóde nìkan lẹ̀ ń káwọn ọmọ ìjà wọn ọmọ ṣé ọ̀rọ̀ tàwíìdì yìí mọ́ nì ìjó ti ẹ̀ yé wọn ọ̀rọ̀ fíkù sóyé wọn ìtumọ̀ kùránì sóyé wọn tí èsè pẹ́ ń bú tọ́lọ́ ẹ̀ ń bú tànàbí ó dọ́dọ̀ lé tẹ̀wínú lìbẹ́ìtìlì muslim bí ilé òṣèjẹ́lé mùsùlùmí lọ́wọ́ o ìwọ̀nba tá a lè sọ nínú ẹ́písòdù yìí nìyẹn. ilé ẹ̀kọ́ mufliun schools wọ́n ní ká báwọn kéde fún gbogbo ayé annual ramadan lecture wa lọ́dọọdún yóò tún wáyé ní saturday twenty eight april twenty twenty six nílé ẹ̀kọ́ wa tó wà ní muslim masala road ajibola street níbi táwọn dókítà wa yunus bọ́lágadé karashi prófọ́sì Imam Maliki college tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ títí òru ọ̀la táàtún máa pàdé mirayinus Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.